ẹ̀yin ẹrú sìn ọlọ́run mo tún ṣe ìkìlọ̀ fún ara mi lẹ́yìn náà fẹ́yìn náà tẹ́ ń gbọ́ mi pé ká payọ̀ ọlọ́run ká mà pé ọ yá pẹ́ ìjọ kan bọ̀ tá à ń lọ bọ́ lọ́n ìdáná ló ń bọ̀ yìí kò sẹ́ni tó dá lójú wa pé yọ bọ̀ wá láyé ṣùgbọ́n à ń bẹ̀ kọ́ lójú kó bọ̀ wá láyé nígbà bá ti wá mà bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa yẹra wa ní gbogbo ìgbà ìṣẹ́jú ìṣẹ́jú ìgbàgbọ́ mi bó o lórí ìjọsìn mi bó o lórí ìwà mi bó o lórí sọ bẹ́sìn mi mu àbí ọ̀bá mu sọ pàǹtọ́lọ́ fẹ́ mu àbí ọ̀bá mu torí pé eh, ikú ń bọ̀ sáré ń bọ̀ àlìkíyàmọ̀ ń bọ̀ kúnnù nafsin bima kasabat rahina. ọ̀nà gbogbo ní kálukú bá ṣe dábàá wájú wọn lọ́ba ìní asáǹtùn tẹ́ ẹ bá ṣe rere asáǹtùn là ara ilẹ̀ sífún wọ́n ní asáǹtùn ẹ bá sa ìdá fàlàhà ọ̀pọ̀ àléyà fúnra ara yín àìdá ìdá yín yẹra wa o mo fẹ́ àṣẹ ọ̀rọ̀ ńlá kan wa tó ti gbọ́ alimami wo ṣe tó lọ́rùn òun náà ni àwọn asòfin wa nílùú èkó wọ́n ń fa ìbínú wọ́n ń wá ìbínú ọlọ́run wọ́n ń wá ìbínú ọlọ́run wọ́n ń wá ìbínú ọlọ́run ẹ bá wọn sọ̀rọ̀ ní ọjọ́ tuesday tó lọ ní a bá pe àwọn afá àwọn akẹ́kọ̀ọ́ àwọn afá yìí wọ́n ní wọ́n fẹ́ ṣe public hearing ní house of assembly Lagos state ní ọjọ́ Wednesday láàárọ̀ lórí kíni wọ́n ní wọ́n fẹ́ ṣòfin wípé àwọn òkú tó bá ti ń kú sí ilé ìwòsàn ìjọba tí àwọn ọba ti rẹni tí wọ́n sọ pé àwa la ní àwọn asúnina ni. ọmọ nìyàn àwọn adẹ́nẹ́síjọ́ dẹ́rú ni kí a sì wá rí ẹ wà máa sọ pé àwọn mùsùlùmí náà bẹ ní house àwọn yẹn kì í ṣe mùsùlùmí wọ́n jókòó lásán ni mùsùlùmí yóò pé kí wọ́n dẹ́rẹ́ sun èèyàn ẹ jẹ́ bẹ̀rù ọlọ́run gbogbo àti wàá dákẹ́ a tún wá ń ráwọn èèyàn lọ ẹ lọ bá wọn sọ wọ́n tún ṣàgídí ọlọ́run ní wọ́n lọ́kọ́ ní ká rẹ́múnà bá ní àdàm ọlọ́run ní mi ní wọ́n pọ́n mọ́ ànábì àdàmàlẹ́ ntọ́badé jẹ́ olùpọ̀nlé wàhámàlì náà wọlé bá wọlé bá òun gbà wọ́n láàyè kí a máa ṣe bó ṣe wù wọ́n lórí ilé ayé mo dá wọn lọ́lá ń bẹ̀ mo gbà wọ́n láàyè kí a máa ṣe bó ṣe wù wọ́n lórí omi mo sọ kìnnà mi náà tọ́ yìí bá mo tún wá ṣe àwọn nǹkan dáadáa fún wọn ìta jẹ ìta mu ìta wọ ìta sọlẹ lórí ìta gùn ìta wò ìta gbọ́ wàhùdàdùn náà wà lákàtìrì mímọ náà kọlákìnà tàbùdíìlà wọ́n á gbọ́lá fún ọmọ ẹ̀dẹ́ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo dá kódà tẹ lórí màlẹ́kà ọlọ́run ran fún wa mo ṣe dúró yìí ní tí márùn màlẹ́kà lọ́ni kọ́ máa tẹ̀lé mi kì bẹ́ẹ̀ lẹ́yìn náà ní mo yàn yín o kò sì mí o ọgbọ́n sí ẹ máa tẹ̀lé kì ọlọ́run ń sọ wọn náà nìkan nígbà tọ́mọ ẹ̀dẹ́ kọjá àlà pé ó ti kọjá àlà wọ́n ní kùtìlà lè ń sáànù mọ́ akfara mìíràn dáná kọ́lọ̀kọ́ ọlọ́run ní ọmọ ẹ̀dẹ́ yẹn ó sì kọjá àlà ọmọ kọjá àlà o ọmọ mi ò ti dẹ́ ni mo dẹ́ ẹ láti bẹ̀mí bọ́lọ́ ọwọ́ akẹ́lọ́ onísùnmọ̀ sẹ́bi ẹ̀ sára ibi ọgbà wa jáde tó ọgbà wa sáyé kì í bí ọ̀rọ̀ rù èmi mọ̀ làá tó fi wáyé rọrùn kì í sáyè téèyàn bá jáde wọ́n wá sọ ní pé fún màmá tahu fàkìbára fún màmá tahu fàkìbára èmi ọlọ́run náà ni màá wá tó pa ọmọ ẹ̀dín ìgbà tásìkò ẹ̀ bá tó fàkìbára mo wá ṣètò sísìn rẹ̀ mo fi tún bò láṣìírí mo fi sísìn bò láṣìírí kápalẹ̀ rẹ̀ máa ọlọ́run fi gbọ́lá sí rí ní ọjọ́ kọsẹ̀lẹ̀ láyé rí téèyàn kò kú láyé rí kọ́ọ̀bìl ló pa ábìl ọmọ anábìá náà méjì ń gbọ́ pa ọmọ ayé ẹ̀ tán òbí ẹ̀ wá là ló wá ń sunkún ló ń balẹ̀ kò mọ́ fẹ́ ṣe ló wá kọ́lẹ́kọ̀ọ́ wọ́n ló wá rìn kánákáná méjì wọ́n wá bà síwájú ẹ̀ wọ́n wá ń jà wọ́n wá ń jà ọ̀kan wá pa kan nígbà tó pa kan ló bá ń gbélé ló bá ń gbélé pẹ̀lú owó àtẹnu ẹ̀ ló sà ń gbélé ń gbélé tó ṣe déédéé ọmọ yẹ ló bá tì sí ló bá wà pẹ̀lú lórí lónà bá ṣe bẹ́ẹ̀ fọmọ yẹ pé tí a bá kún ilẹ̀ la gbé ní sí títí nígbà àwọn anábẹ́ ló wá ń dé tí wọ́n ń dé ọlọ́wọ́ kan ilé ètò òsìnkú nígbà anábẹ́ wá dé ọwọ́ parí ètò òsìnkú ọ parí ètò òsìnkú anábẹ́ wá ń kọ́ alẹ́kọ̀ọ́ lára òkú ó ní ọkàn kú ni ẹ bá a lò bí ìgbà tí ń bẹ láyé ó ní tí máa jẹ́ ìrora fún yín láyé ọjẹ́ rọ̀ fáwọn òkú yẹn náà kódà níbi tá a bá fẹ́ wẹ òkú tí òtútù bá mú àgbà òfomi tútù wẹ́ omi tọ́lọ́wọ́ rọ́bí wọn ò sì lè fomi tútù wẹ̀ wọ́n ní gbogbo tí máa ń ní òkú lára tí ní àlàyé ní òkú lára wọ́n ní kí gé egun òkú bí ìgbà tẹ́ gé egun ayé ẹni èèwọ̀ ní pé ńgbà tánà bí dé ọba àwọn èèyàn lọ sójú ogun tí wọ́n bá pa ọ̀tá wọn wọ́n ṣe yan kanyankan wọ́n gbọ́ ní tẹ̀mífìl tẹ̀mífìl ẹ gbójú ọjà pàmsa yẹ kàyìnkà náà sí àbí wọn sọfọ mùsùlùmí pé tí o bá lè pé ogun bá ṣẹlẹ̀ yẹn lẹ́yàrin ẹ̀yà àtẹ́tí ọ̀gbọ́n náà bá gbọ́ o fọlá tó mọ̀ sílù fọlá tó mọ̀ sílù ẹ̀yọ̀ ọ̀gbọ̀n sí ẹ̀kàyànkà o kó dẹ̀ tó sí wọn. ẹ lè pé ogun ṣẹlẹ̀ kí ọ̀tá pa ọ̀tẹ̀ kó tó sin àfànàbí Muhammad. gbogbo jẹ́ agbógun dé sí lọ́jọ́ ogun Badr nígbà tí wọ́n pa wọ́n tán ànábì tó gbẹ́ kó tó tó lọ kó wọn síbẹ̀. aládi basiriye àwọn á ní sísúná ló kù àwọn á ní kí ló dé wọ́n ní di àkọ́kọ́ tàbí máa sùn kú náà ó kò sílẹ̀ tá a fẹ́ máa sìnkú sí ìjọba èkó àwọn ẹlẹ́tẹ̀ ní kọ́ stéètì ń kọ́ kò sílẹ̀ tá a lọ fẹ́ fi jọ pàápàá rílẹ̀ ẹ kọjá sí Badagiri ẹ kọjá sí Ẹ̀pẹ́ ẹ lọ gbalẹ̀ bẹ́ẹ̀ bá rí stéètì ẹ stéètì kò tó burú tó ẹ pé Ọ̀ṣun abárílẹ̀ sí kakó wọn lọ sọ́sùn àwọn tí wọ́n kú yọ̀sọ́ láàmà sí wọn sí o ojúṣe ìjọba ni wọ́n lẹ́lẹ́ kejì ó ní wípé àwọn èèyàn ò béèrè òkú wọn wọn àbándú ẹ̀ báwọn ò sẹ́ni àbándú ẹ̀ ìgbà téèyàn dáná tẹ́túlẹ́wọ́ máa sanwó ọ̀pọ̀lọpọ̀ mú ni a ti gbé fáwọn aládàáni ó ní etí ẹ̀ ń gbà lójúmọ́ tó pé bá wà mẹ́ bó bá ṣe pẹ́ tó lówó dọ̀sán tálákà ni òfìgbé sọ́wọ́ sọ sí fi tùjọba ó kù tùjọba lọ́rùn ẹ̀ darí ẹ̀sìn mọ́ṣúárì wọn àrò tó fi gbà owó agagamara kọ́ya máa bẹ́ńbẹ́ yóò bá ọkà òkú ẹ̀ kún ṣùgbọ́n gbàdúrà bá dé yóò filẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹta nínú jáwí tàbí ránṣẹ́ ó ní wọ́n ní àti wípé táà sọ pé a fẹ́ máa sìnkú á ná wọn lówó tó pọ̀ ṣùgbọ́n cremation yẹn ó dín àwọn olókùnkùn ìṣẹ́jú láàrin forty five sí one hour yóò dérú kéńtì ìjọsọ dérú wọn ti rà á ó sì rọ̀ wọn lọ́rùn kí wọ́n fowó sí ẹ̀yọ̀ bílíọ̀nù wọn ò wá lè rí owó tí wọ́n fi sìnkú ó rọ̀ wọ́n lọ́rùn kí wọ́n fi owó ṣe ọjọ́ bí bílíọ̀n ṣùgbọ́n wọ́n kú tán wọn ò rójú omi sí wa nínú ẹ̀ wọ́n ní ẹgbẹ́ pé ní a bá sìnkú sílẹ̀ ó lè dàpọ̀ mọ́ mi yóò mú àìsàn wá orí ọlọ́run ẹ̀ sì wá mi wí ẹ̀ wá mi wí wọn wá nígbà tá a máa po a máa po tó kí àtà aràn lọ máa po tó kí ọlọ́run kẹwa gbogbo mùsùlùmí wà bẹ pẹ́tẹ́ tọ́bẹ̀ lórí láti central mosque èkó wọn là fẹ́ capital no capital no gbogbo akíṣẹ́ jẹ́ wà ń bẹ̀ àyàfẹ́ yóò kán àwọn làwọn ọ̀dọ̀ kan ní kò tó burú ń ẹ̀mí ló ń lọ sọ́dọ̀ ọlọ́run bọ́dì wà lẹ́ni ọ̀kan nípa nu mọ́ bẹ́ẹ̀bù wí bẹ́ẹ̀ ó kò tí ẹsẹ̀ bẹ́ẹ̀bù mẹ́rin àwọn kìlẹ̀ náà ní no kò bá ẹ̀sìn kìrìsìtẹ́nìtì mu kò bá ìsìláàmù mu kò bá sàyẹ̀wò bá mu kò bá àdámọ̀ ọ̀dọ́ ló mu mọ̀lẹ́ ti wá rí i wọ́n náà ti gbìyànjú káàkiri o àwọn ló ṣe wádìí lágbàáyé nípìnlẹ̀ wa lọ àná sí fọ́nrúdà ní amẹ́ríkà wọ́n á bẹ́ẹ̀ léèrè pé amẹ́ríkà ti wá jẹ́ kí ló tẹ̀ lọ saudi arabia ó dẹ́ ti sìnkú ń bẹ̀ tẹ̀ lọ sí iraq ó dẹ́ ti sìnkú ń bẹ̀ ní kuwait ní emirate tó wá pé amẹ́ríkà lẹ́ wá lọ wọ́n wá ní nígbà tí wọ́n á gbé tẹ̀pẹ̀tẹ̀ náà lọ wọ́n náà ń retí pòpọ́sà àwọn èèyàn títí tuesday tó ń bọ̀ ATM yẹn dúró sínú wọn náà kánìkan fi tó alẹ́ ti tẹ́lẹ̀ ní àwọn ọkùnrin yóò yíwọ́ báyìí àwọn bẹ́ẹ̀ kẹ́ni náà bá ní pariwo ẹ̀ káàkiri mọ́sálásí ẹ̀ tẹ́ sì ní wọn ní àwòsẹ́ bá wọn sọ̀rọ̀ àwọn tá a dìbò fún nìyẹn àwọn ìgbìmọ̀ tó bá di kàrá àǹjẹ́ bá gbé tẹ́sán fẹ́ ṣe nìyẹn kí wọ́n sá máa lè ṣe òkú tó bá ti kú ẹ̀ bàbá kínní ẹ̀ àbùràzá kínní ìyá kínní sára ló ń jẹ́ kí wọ́n lè ṣe fún àwa mùsùlùmí àkótiwa dáwà fa kanunu pé àwa mùsùlùmí o à ń bọ̀ àkótí wa o mọ̀kẹ́ ẹ̀ dáhùn mùsùlùmí kan ilé ayé gbóná máa yín sáré àgbóná ọ̀rọ̀ gbóná sẹ́mi gómìnà ò sépè rí àwa kan bẹ àsépè rí bóyá àwọn tí ó fẹ́ péré tó di díẹ̀ kí wọ́n sọ̀rọ̀ àná nígbà tá a yan àwọn ìsípò omi omi omi bàtí ajẹ́nu wọn bí ó ṣe ṣe àríná àrómi olè ń pa gbogbo ẹ̀ dàrú káwa máa sun wánà lókù torí ọlọ́run torí ọlọ́run torí ọlọ́run lọ́lọ́run gbà lọ́wọ́ wọn o wọ́n pé sùnà lọ́ba fi sẹ́ńlá gbọ́dọ̀ fi lòrò kúrò bá ní yókù lọ́pọ̀lọ́ wọn àwa náà la bí wọn ọmọ wa náà ni abdulrasaki ẹ̀ sakiru idirisu àtàkùn bẹ́ẹ̀ náà nù. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم لا ذنب من هذا ذنب الا غفرته ولا هم إلا كشفته ولا غم إلا فرجته ولا قد نفسته اللهم اصلحنا واصل أكامنا واصل علماءنا واصل ولاد أمورنا اللهم اصلح هؤلاء اخواننا اللهم اصلح الاسلام يا رب الرحيمين اللهم اكل لنا دافك لنا مالنا اللهم يسرنا لليسرى اللهم جنبنا للعسرى يا عزيز يا جواب العالمين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة أنك عذاب النار اللهم أعز الإسلام المسلمين وأدنى المشركين ودمر أعدائنا أعداء على دينك اللهم أعلم الإسلام كلهم اللهم جرق في نحورهم ونقوم من شرورهم اللهم يبارك للمؤمنين في سوريا وكمان في ليبيا وكمان في نيجيريا اللهم كمان في نيجيريا اللهم كما يبارك المؤمنين في مصر وكما في افغانستان وفي سيشان وفي كشمير في ريتيريا وفي كل مكان اللهم كما يخوانا في فلسطين يا زي بلا العالمين اللهم بارك في اولادنا وبارك في صدر علينا وبارك في علمنا وبارك في اعمالنا اللهم اكفلنا ولوالدين والمؤمنين والمؤمنات الأحياء من الأنبياء من الراحمين اللهم صل على محمد محمد كما صليت على إبراهيم وبارك على محمد كما بارك على إبراهيم في العالمين كما جيد سبحان ربك رب العزة عما الحمد لله رب العالمين